òun ló sì ní bàbá kí ni ẹnu mi rò kọ́ mi ló rí bọ̀bọ̀ yìí ẹ̀jẹ̀ ní kò rò kankan ah, à ṣebí ẹ̀yin tẹ́jẹ́ nọ́ọ̀sì ṣe ẹ̀yin tẹ́wà tẹ́ máa ń ṣe kánsẹ́lì ṣe bẹ́ẹ̀ understand kan tí mo sọ yìí ó rí bọ̀bọ̀ yìí so ṣé kí mo ṣe wọ̀nyẹn dìbò tó ṣì rí ọ̀bá ńlá lórí social media àbí tó bá rí anybody tó bá gbé pólíìsì sí lásán ah, òun ló mà mọ ibi tí ọkọ ẹ máa kù sí because òun ló lọ complain òun lẹ tì mọ́lé òun ló lo lẹ́yìn ìdẹ́gbẹ́ kó lẹ́lẹ́ rẹ̀ ó di alágbọ̀n lẹ́yìn alágbọ̀n ó di court wíwọ́ ó kàn ń wò pé king shari king shari king shari king shari gan ni ṣèbí ìyẹ̀bí ìlú ẹ̀ ló wà ṣèbí ní nàìjíríà pàṣẹ ó lè nítọ̀ wọn àwọn ìlú ẹ̀ dẹ̀ nìkan ni kò dúró ìlú ẹ̀ ló wà ìlú ẹ̀ ló wà so you don't need to panic sórí tó bá ti padà lọ ní december tó pọ̀ fẹ́ lọ twenty five ó ti ti ń announce ẹ̀ èlítù tó mọ̀ tún lọ tún lọ ṣe pẹpẹdẹ bọ́láńlé pẹpẹdẹ ooo pẹpẹdẹ bọ́láńlé ṣé ẹ jẹ́ wo táìmù mi ẹ̀yàn rẹ̀ mi ẹ má jẹ́ ẹ má jẹ́ ìṣeré kọjá ẹ má jẹ́ pé bí ni màá ti lọ parí iṣẹ́ mi ok mo ṣì ní táìmù ẹ bí rí pé mo ti kọjá thirty minutes mo sọ ṣá mo ṣì ní táìmù mo ṣì ní bíi one thirty ni màá wọṣẹ́ so mo ṣì ní táìmù mo ṣì ní time tó bá di lálẹ́ àṣẹ máa wá wa o àṣẹ máa wá ṣe lórí Àmọ̀rí backup page orí eléyìí ni àti ti ń ṣe tábà ti wà níta orí eléyìí ni àbá ti wọlé ò ń gbọ́ ẹ̀yin ọlọ́pàá sórí jẹ́ kí n sọ ìdí tán fi mú ẹ mọ́lẹ̀ lọ́jọ́ yẹn ṣe é sọ di wọ́n ti kọ́kọ́ lọ kọ́ńpléènì ní police station yẹn sílẹ̀ jẹ́ kí n sọ sórí kan fún ẹ nígbà tí Tani Ọlọ́run tó lọ complain fún àwọn ọlọ́pàá wípé àwọn kan ń threatening òun ìgbà tí Tani Ọlọ́run tó dàgbà ọlọ́pàá ọlá pé ọmọ ọlọ́pàá yẹn ọlọ́pàá yẹn ni tó bá dúró tó bá dé bí ìwọ náà máa tì mọ́lé ìgbà ẹ̀wọ̀n tí ìrètà ni Ọlọ́run gbé ó nítorí pé wọ́n ti kọ́kọ́ mú ẹjọ́ ẹ̀ ṣáájú ẹ̀ wá bíbá ẹjọ́ ẹ̀ ti kọ́kọ́ wà ní ẹlẹ́rẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so the month tó bá débẹ̀ ìwọ tó ń wá ni So ti yẹ they wan do Fola house funeral by March now she go be kò ṣe kiri wá kiri wá kò tí get through ẹ̀sùn kan tó tẹ nǹkan tó bá ìlú kékeré ló bá ní kò ṣe kan kékeré ló bá náà ó la ẹwọ́ ọmọ Fọlá kí nǹkan kékeré kan Sorry, bá sórí orúkọ ẹ ti kan wọn ti kọ́kọ́ lọ fẹjọ́ sùn bẹ tẹ́lẹ̀ sórí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ tó dáa o àlà wọn ti lọ fẹjọ́ ẹ̀sùn sílẹ̀ wọn tó ti dé ẹjọ́ kéèsì alákọ̀ọ́kọ́ yẹn ló jẹ́ kí wọ́n fi ẹ́ síbẹ̀ ló jẹ́ kó mú ẹ síbẹ̀ nítorí pé ẹjọ́ ẹ ti kọ́kọ́ wà níbẹ̀ sórí kò ń ṣe pé wọ́n lọ ọwọ́ agbá ṣé mo ní ẹ̀rí ọ̀wọ́n bá tí mi sùn dáadáa lẹ́wọ̀ pípùs lè máa jáde lójú mi ẹ ti ń sọ fọ́wọ́n èèyàn sọ fún èèyàn gan pé tí ìgbà ti sùn dáadáa tó bá máa dá ọjọ́ kejì pípùs ẹni ẹni báwo mo máa wá stress ló ń jẹ́ bẹ̀ lọ́bọ̀ níbọ̀ bí ṣe káńtẹ̀lẹ̀ ni láti lọ sùn tí bá hásù bá fẹ́ ṣiṣẹ́ padà máa máa ṣòrànbọ̀ rànmùrànmùrànmù síbù sí yorùbá má jalè ládélé má sáré fún kọ́pá tó dà kò nílè tó lọ dúdú lọ dúdú síbẹ̀ so nǹkan tó jẹ́ kí wọ́n tó kó rò pé shift oyè kọ́ ìsódìyìn february kò sóyè kankan kò sóyè sọmọ yẹn gan ti ṣe rí bó ṣe wà yẹn ó nígbà tí mọ́mí òun bọ̀ ìyá golden penny ó ní àbí kí náà ń pe ìyá tó ta cream yẹn wọ́n ní kí wọ́n mi wọ́n wà wá mọ́mí ẹ̀ máa jẹ́ kó yẹ pé nǹkan ní ayé nìyẹn tíṣu ẹni bàtà a máa fọwọ́ bù jẹ ni ọlọ́run ti gbó kinní fún ẹ ó ti gbé gbogbo ẹ̀ fún ẹ wọ́n ló máa mọ bó ṣe máa tó bá mọ jẹ tó bá tún ṣe sórí ní ayé yìí àná tó ń jọ rẹ̀ ikú pa èyí tó wá mú rẹ̀ tó mi ní kó má ṣe part one one thousand million ó gbẹ́ni tó bá fẹ́ bú kó bú wọn màá máa bẹ́ẹ̀ jà fàjásà sí ń bí wàláyé má di pàṣọ àjásà ni àjásà ni màá máa bẹ́ẹ̀ fi sí ń bí gbogbo ẹni tó bá fẹ́ bú alábòsí bú gbogbo wọn alábòsí pọ̀ lójú social media ó kọ̀ wánú ibẹ̀ yẹn lásán wọ́n bẹ̀ẹ̀ sì ṣe show fún ẹ wọ́n bẹ̀ẹ̀ sì jáde fún ẹ wọ́n update fún ẹ because they don't like you before you talk people loved me I was loved all over the world láéláé. Like, like you cannot be you cannot be loved all over the world why definitely yẹ kó tí wọn pé bébé kú ẹ ló ń ka sílẹ̀ yẹn tó bá ní o love all over the world nobody àwọn tó ń wù ẹ seventy percent náà náà lè like ẹ sórí gbogbo àwọn tó wọ̀ wáyé ẹ eh, àwọn tó bá like ẹ gọgọ pé ah yẹn lọ wà mọ̀ rí wọ́n lè má ju márùn márùn lọ wọn yóò kó wọn fi wá gbọ́dọ̀ àdàgàdà tí mò ń sọ ni ẹ̀jẹ̀ àlọ́ wọn fẹ́ wá fi mí ṣe depression ni wọ́n fẹ́ fi mí ṣiṣẹ́ lómi wà mí sọ wá gbé apc sétí ẹlòmíì kò fẹ́ wá ibi tó ti ń ṣe ṣó àmọ́ ah, ló wà láì jẹ́ ká dúró tì jẹ́ ká kọ̀ máa wò ká máa gbọ́ ohun tó ń sọ ẹlòmíì yẹ fẹ́ rẹ́rìn ẹlòmíì àjẹ́ ah, kí n wà mọ̀rí àṣàsàn kankan tó máa pa wá lẹ́rìn ẹlòmíì ti rẹ́rìn ti pẹ́ ó kò fẹ́ wá rẹ́rìn so kí wá ní gbogbo wọn tó wò mí ah, i'm loved i'm i'm moved by them i'm loved love wa love pààyàn you there love ṣe kí ni ó pààyàn you there so tó fi wọn tẹ bá jẹ́ ń gbéra yín mọ́ra káàkiri ẹgbẹgbẹ mi ò ń gbéyàn mọ́ra o àmọ̀rí lèlè yìí ẹni àmọ̀rí yóò bá kù nígbéyàn mọ́ra ṣe ká máa jọ gbéra yín mọ́ra ká máa sọ pé fracas náà jọ ń ṣe I am not into your that your buaha gbé buaha yín síwájú tó bá ti ṣe nǹkan tí ò dà tí màá ti sọ fún ẹ lórí ìkànnì yìí mo tún ti mú bọ̀ láti fi ẹ ṣeré pa tó wá sọ pé ẹ wọ́n tiẹ̀ mọ́lé ìwọ ló jẹ́ kọ́ tiẹ̀ mọ́lé bá má lọ bẹ̀yẹn oníyàn fẹ́ tiẹ̀ mọ́lé tẹ́lẹ̀ nábìínú rẹ̀ ni bó ṣe wà yẹn ó máa máa rí ìdílé ọpọlọ ẹni pé àà ah, ah, èmi aṣọ tó wọ̀ lọ́gán báwo ló ṣe ṣe yìí mo wá padà èmi mọ̀ pé mi sọ fáwọn èèyàn pé bó ṣe padà ẹ̀ wá fẹ́ bu ìpa gbogbo wọn ló máa ṣe ìwọkẹ̀ ìwọ tó yẹ kò yẹ kó tiẹ̀ sí ìwà ṣẹṣù ọwọ́n tó kí lànà tó wà fiṣe orí pé ò wá fiṣe tọ̀wọ̀n kan wisdom yes ẹ ẹ ò wá fiṣe tọ̀wọ̀n kan àgbẹ̀rẹ̀gbẹ̀ ah, ah, ẹ ìdó èmi mà ẹkú ti mẹ́ntẹ́ ni ò wá fiṣe tọ̀wọ̀n kan bá a ṣe ń sọ ń ṣe ló máa padà wá fiṣe tiwọn ṣó rántí pé àǹtí mi amẹ́ríkà èmi mo jẹ́ kó mọ̀ pé ló appreciate wọn dẹ̀gbẹ́sẹ̀ ó ní àwọn ah, ọtọ́ mà ni wọ́n bá ṣe ń kọ orúkọ wọn kan síbẹ̀ lánàá wàláì put your phone off the speaker is. ah okay báyìí nǹkan dàn kí ló dàn the speaker ah we can't hear you clearly ah èmi ni mo fọwọ́ bo bẹ̀. Ebi ni mo fọwọ́ bo obì bẹ̀ ẹ má dà mí lóhùn bá di lọ́la máa change fóònù yìí tó bá di lọ́la mo máa change fóònù can you people hear me very well now can you hear me can you hear me top up good afternoon ọ̀rẹ́ mi we can hear you now okay ẹyẹ ẹ̀jẹ̀kan tí mo sọ tẹ́ ẹ̀ fi gbọ́ ni pé ẹ ti jìkan tí mo ó. àna tó ń kí gbogbo àwọn èèyàn àwọn èèyàn ń kórúkọ wọn kan síbẹ̀ fún ẹ òun rí báyìí òun gbójú òun rí báyìí òun gbójú because ó rán wọn níṣẹ́ àná ẹ̀ náà ló ti sọ pé o nídìí speaker yuka ó lè sọ̀rọ̀ fúnra rẹ̀ báwọn ní gbọ́ we love you because of fẹ́ fi yín kóró jọ wọ́n máa wá di speaker yín èrò máa torí pé èrò fẹ́ wò wọ́n wọ́n wá sọ̀pọ̀tì lágbájá èrò fẹ́ wò wọ́n wọ́n wá sọ̀pọ̀ wọn ní sọ nǹkan tó ń lọ ní general talk bí èmi ṣe máa ń sọ I see some Facebook ni máa ń general talk ni ẹ bá ti rí nǹkan tẹ́ gbé wá báyìí a ni ó yá o àmọ̀rí lèlè yìí ẹ náà a ṣe máa ṣe ọ̀rọ̀ lórí ìyákú babakú yẹn ṣé rí babakú babakú ṣé wọn kí mo sọ fún ọ ṣe bí mo sọ fún yín pọn ṣàtàn dìlìtẹ wọn padà ṣe padà mo sọ fún yín náà àwọn aṣọ ọlọ háìdì ẹ ni gbogbo awa ṣàtì mo ní mo rí ṣàtì yìí sẹ kódà ọ̀rẹ́ mi kan mo ní mo rí sẹ nítorí sọ pé àbáwo ni dísì ṣe é pa mo ní sì ń ṣe pé ẹni kékeré Ni four years ago tó wáá pẹ́ ti jade ko àní débi tàdé ọ̀rọ̀ yìí kọ́ mo fẹ́ sọ léèní ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi bìrìtìkọ bóò ni báwo ni ṣo ti ń gbọ́n ṣọ́ọ̀bù <laughs> ah ọlọ́run o ilé ayé ah nǹkan tó expect ni pé bó ṣe wà ń bẹ̀ yẹn kí gbọ̀n èèyàn sáré jáde gbọ̀n ohun speaker ẹ̀ bó náà ṣe máa ń ṣe yẹ̀yẹ́ àwọn èèyàn tá a sáré jáde tá a sọ fún ọpọ́ tí mú lágbájá lágbájá ti kó tí mú o ó ti sọ ẹ̀wọ̀n ó wá ń ìyẹn ọmọ gbèrígbè wa ni ẹ nǹkan tó dán wọn ni pé àwọn èèyàn ò nífẹ̀ẹ́ wọn lórí social media báwo ni wọ́n ṣe rò pọ́n nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ ṣọ́wọ́n náà ní kẹ́ lọ dáràn ẹ ẹ ọmọ bitcoin never get herself kó lè kó lè géètì ẹ̀ náà Adébímpé ọ̀rẹ́ mi ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ báyìí kó lè géètì ara ẹ̀ náà àbí ẹ̀ mọ ẹ̀ understand tí bá lọ net èmi tí mo ti máa lọ ní oh. tí bá dé inú kí máa bí ẹ pé ní ìjọ òun ṣèlè hospital bíbá ó bóyá máa ń rí nìyẹn èmi tó ti máa lágbọn nìyẹn o ìgbà mi báyìí ọ̀tẹ̀ yìí mo ti ẹ̀yà gbẹ ìgbà mi ó di jọjọ́ mẹ́ta báyìí máa fi máa gbọ́n gbẹ gburugburu ni máa máa máa níbi àmọ́ òrì àti sí nkankan inú kojú mi wú kọ́sẹ̀ mi wú gbogbo ara mi wú nǹkan kan máa rí àti ṣáni ẹ wá wọ ẹni tó wá lọ fi sínú ó ní irọ́ náà pa inú òtẹ́ náà sọ wọn sí wà ní òsínú òtẹ́ náà ọmọ yẹn náà jáde pé mọ́ èmi rò pọ̀ òun ní jáde ibi tán tán ọmọ náà ṣe ń ṣe ṣáàtì fún wọn ṣókí ibi tẹ́ ẹ lọ yẹn experience yẹn kó wá ṣe experience yẹn fún wa irú experience yẹn mo fẹ́ pé gba tó wọ́ ọbẹ̀ yìí tí mo tẹ̀ sọ tó pa mí lẹ́rìn olóhùn ló kọ́ pariwo yáyáyáyá jọ ọgbẹ́ òun yòówọ́nu prison ṣe kán rẹ́rìn ni tó má gbé ẹwọ́nu prison náà ò lè rẹ́rìn náà mosquito ah, bíi ẹyẹ àṣà àfi ó máa ṣókùn ṣókùn mọ́mí kí n ṣọ́ọ̀rì ọ̀n lè ní fi ọ̀n ní fi ẹ̀sìn lálùjọ wọ ọkùnrin ọ̀tọ̀ obìnrin ọ̀tọ̀ mọ́mí tẹ́fẹ̀ẹ́ kan máa gbà lọ lọ́dún yẹn this is mosquito Oh ó máa bèrè lọ́wọ́ pé ìsí ẹyẹ ẹyẹ ẹyẹ àṣàkọ mosquito ó ní tí mosquito kan bá gba níbi ọ̀rùn báyìí pé wọ́n ní mami kí ni eléyìí ṣẹ́yẹ ni àbí eku wọn ni kí ni tó bá rí eku tó wà bóyá sọ́kọ́ àárẹ̀ ó gbèsè sókè yéèyé ó ní kí ló ti rí kádé mi lọ́wọ́ ọlọ́pàá yẹn máa lọ wá ibi tí eku wà máa dà sí ibi tó bá jókòó sí kí wà kó kọ́kọ́ kó máa yílẹ̀ kan máa ṣe fídíò ẹ̀ kó máa fi ẹ̀ ṣe yẹ̀yẹ̀ mosquito ko. <laughs> gbẹ̀gbọ́ ẹni ooo mosquito kini ni ó rò pọ́n gbé nẹ́ẹ̀tì wá fún ẹ bẹ́ẹ̀ ó jókòó mọ́jú ni pé bẹ́ẹ̀ṣì ló wà bẹ́ẹ̀ tó bá fẹ́ gbẹ̀gbẹ̀ díẹ̀ lélẹ̀ pé o fẹ́ sùn ibẹ̀ alibita ló ní sọ máa ṣe ẹni kí n tó sí ń tòun lóba. bẹ́ẹ̀ lánàá ìjọba ṣe pé ah, ọmọbìnrin ti kó o bá kí n ṣáà ní wọ́n ti mọ́ wọn ẹ o ah, express burú orí ń bẹ̀yẹn o ṣòyẹn ti wá tọ̀wọ̀n òórùn ayayayayaya òórùn mm-hmm. máa ma gbá yaoyao níbi pẹ̀fíìmù <laughs> ọmọ yẹn á ah! ti fa nǹkan sí mú <laughs> gbàgbárí ẹ̀ bó ṣe wà yẹn bó ó yẹ kó lọ síbi tó ti ń fọ agbárí kó fọ <laughs> ah! gbogbo agbárí. gbogbo agbárí ẹ̀ bó ṣe wà yẹn kìkìdé òórùn ni òórùn a máa gbé etí ẹ báyìí wọlé ní á ní gbogbo ẹnu ẹ báyìí experience ah! hmm. burúkú she say no be ìyá ọba ńlá lock them up she say she lie that they were abusing Nigeria government and no evidence tó bá tiẹ̀ jẹ́ pé kò ń ṣe ìyọba ńlá ìyọba ńlá ni ṣe bó ṣàlọ́ọ̀kì ẹ̀ ọ̀pù ṣe bó lọ́ọ̀kì ẹ̀ ọ̀pù ẹ bá ṣáà lọ kì ọpù yes tó bá jẹ́ pọ̀ wọn politician náà ọṣẹ bó ṣáà ọpù ẹ e ọpù ṣùgbọ́n ṣáà wà kò jẹ́ mi tẹ̀ láìkẹ́ pé òwá jìnnà pé I dem I never knock up I never never lock me up ó jẹ́wọ́ àkọ́kọ́ mà ó ti mọ̀ pé <laughs> wàhálà fídíò wà rò pọ́n ní fídíò ni ìwọ sọ pọ́n lọ́kẹ́ ọ̀pù e pẹ́rẹ́ fídíò tó wà àwọn tó ń yẹ ìṣeré fàáfà because case wà lẹ́nu ọ̀gbọ̀dọ̀ sọ síta èmi tẹ̀lé mi kò sí fídíò àgbà tí mo tó yà á wọ́n lé mi ò mọ̀ pẹ́ nìyí fídíò ẹ̀ rèé ó dúró ń wọlé báyìí ni ó dá à orí báyìí ó tẹ̀ lọlẹ̀ báyìí ni kò gbójú sókè ọmọ yìí ó bẹ̀rù fídíò ṣùgbọ́n ká lóun ni ó máa lọ ya ẹni ó máa máa ya everybody wọ́n máa yà ó máa fi wọ́n ṣe pẹ́pẹ́ dem lórí social media pẹ́pẹ́ dem ló bá débi tó dé yìí ẹ́ tó bá tó bá ti kórí ọmọ ibi tó live for ọ̀rẹ́ mi nì kí lè rò pé kí lè rò pé kó ṣe tẹ́lẹ̀ kó sòótọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi i hope i make you people happy this afternoon ẹ má jà o ẹ má lọ tọ́jà o ṣé rí ilé ayé yìí ẹ jẹ́ ká máa mọ bá ṣe manage anger wa that's the best way tí bá ti mọ bó ṣe manage anger yín ti tán ṣe rí ká ló mọ bó ṣe manage anger ẹ lọ́jọ́ yẹn ni kò ní débẹ̀ kò ń ṣe pé èèyàn kì í ṣẹ̀yàn èèyàn kì í ṣẹra wọn èèyàn máa ń ṣẹra wọn tí èèyàn bá ti ṣẹra yàn tí bá sọ bó ṣe manage ara yín ẹ máa pẹ́ títí títí ẹ máa pẹ́ tọ́pọ̀ ṣe ń pẹ́ pẹ̀lú ṣùgbọ́n tí ẹ bá ti mọ bó ṣe manage ara yín tó jẹ́ pé every small thing ìjà ẹ ti rò pé fẹ́ máa put off ìjà ìjà dé ìjà dé ẹ ní kò ní easy ẹ má gbàgbé pé orí bíbà lẹ ti pàdé invisible ni àbí invisible ni invisible ni gbogbo ẹ̀yin tẹjọ wà ń bíbà tó bá fẹ́ wá rí mi wípé o fẹ́ rí mi o fẹ́ rí mi ní wọ́n náà wọ́n ò ní gbé ó máa ní attitude tó fẹ́ put láti fi rí mi ìyẹn ló máa fún impression yẹn tó put yẹn ló máa fún àwọn èèyàn níta bẹ́ẹ̀ pé ah, ah, ah, ẹ ṣáà rí impression tó put ó fẹ́ wá rí mi ni ó fẹ́ wá rí mi ibo lọmọláyọ̀ tọ́ọ̀gì yẹn wà ó dẹ̀ fẹ́ wá kí mi èmi àti ẹ̀ ò dẹ̀ kí ń ṣọ̀rẹ́ ọ̀rẹ́ mi ta mọ̀ pọ̀ rẹ̀ kó ṣọ̀rẹ́ yìí fi síbú o ọ̀rẹ́ tí mo mọ̀ pé visible tàjọ máa ń ríra wa ó lè pè mí ní kíní àlèpẹ̀rẹ̀ wa invisible tó wá fẹ́ rí mi tó wá níbo la tó wá ní à ṣọ́ọ̀bù ọmọ láyò tọ́ọ̀gì lélẹ́yìí tọ́ọ̀gì àmọ́rí tọ́ọ̀gì lélẹ́yìí ó wá kí mi ó gbé ìjà wá ni ó mú àlèdè ni wọ́n ló máa ríjà tí ò níjà sórí ẹnìkan máa sọ pé ó pé ó pé tó bá tó bá hmm, tó bá wálé bàbá mi tó wá bá mi jà tó wá nà mí lọ á jẹ́ pọ̀ mu àlè ni mi tí mo bá fi àmì sí ẹ lára àmì yẹn nìyá ọba ńlá fi sínú mọ́tò yẹn pé gbá àmì kó wáyé kó parí ó lóun fẹ́ wá kí wọn ó ní pẹ̀lẹ́ ó lákọ ó lábo ẹ pẹ̀lẹ́ à pẹ̀lẹ́ sórí pó yàtọ̀ àmúwámúwá wọ́n ní kó sọ pé kí ẹ má bínú ni ẹ ma binu. kò tí tó nu ẹnìyẹn nìyẹn à ẹ má bínú sórí pó yàtọ̀ sórí pẹ̀lẹ́ ó lákọ ó lábo ìṣesí èèyàn la fi mọ̀ wá ẹni ìsọ̀bọ̀ sí ẹlòmíì ló máa mọ irú ẹni tí ẹni yìí jẹ ta ló tọ́ ta ló bí ibo ló ti jáde ṣùgbọ́n àwọn alábòsí bá ní mo tọ́ra mi wọn kọ́ra mi tán ni mábùlá gbàjá ni o àbòsí ló kún bẹ́ẹ̀ wọ́n tán wọ́n tán wọ́n gbé wọn rárá rárá sórí èèyàn méjì ni mo máa yẹ ti adákẹ́jà bí èṣù èkú ẹ̀ẹ́dáṣún wọn tó wọn Equal Realization yẹn ó lè ó lè máa bá gbogbo yín sọ̀rọ̀ òun dẹ̀ ló wà láàrin gbogbo yín òun dẹ̀ ló dàrin yín ru ó dẹ̀ máa ń pẹ́kẹ́ tó rí wọn mú jáde because ẹ̀yin fura sí wọn láéláé mo ní ọ̀rẹ́ kan nígbà kan gan tó yẹ kí èmi àti ẹ̀ṣọ́ rẹ̀ mọ́ nìyẹn ó ti ní innocent face jù ó dẹ̀ ṣèkà fún mi àwọn èèyàn dẹ̀ rí èmi gẹ́gẹ́ bíi pé èmi ni mo ṣèkà ìgbà tí wọ́n yẹ fún lóhun yóò wá tó wá lẹ́ni tó wá lọ bá lẹ́ni tí wọ́n mi ní èmi tí wọ́n yẹ fún mo rí pé èmi gbogbo apẹ́pẹ́ tèmi kò jẹ́ kẹ́ mọ̀ pé òun ló ń ṣe nǹkan fèmí apẹpẹ tèmi lè ń rí ẹ rí títí ẹ òun máa yí èmi ní ṣẹkẹ èmi á dún wọn wá rí mi lónìí sọ lẹ́nu mo wá ṣe kí ni mo yẹ fún àwọn tó lọ bá sìn kò pẹ́ kó tẹ èmi ti ẹṣin èmi gbé last èmi sì wọ bí ọdún mẹ́ta àwọn èèyàn lóṣù méjì àwọn èèyàn ní mo máa manage èèyàn bó tí wọ́n di pé mi ò lè manage ẹ mo máa yẹ fún ẹni mi lè jẹ́ kó wá fi tiẹ̀ kó bá mi ṣe rí pẹ̀lẹ́ ó lakọ ó fẹ́ wá kí mi invisible ni ẹ tẹ́lẹ̀ ó wá fẹ́ fi rẹ̀ wọ̀n ní visible fún mi bó ṣe fẹ́ wá kí mi ó lè ní amọ̀rí tọ́ọ̀gì come outside here so amọ̀rí tọ́ọ̀gì so mo réyàn tí mo jẹ́ tó fẹ́ wá pè mí tọ́ọ̀gì ni má dẹ̀ fi tọ́ọ̀gì wọn ẹ má dẹ̀ wá àpólà to tó ju àpólà lọ má gbámọ̀ nǹkan tó bá wà ń bẹ̀ so that wàá mọ̀ pé ìwọ ló béèrè fún nǹkan tó lè ó kàn jẹ́ pé òbèrè tó bẹ́ẹ̀ ni ṣòsì yẹ ó kàn bèrè tó bẹ́ẹ̀ òbèrè díẹ̀ ni pé ẹ̀jẹ̀ wọn náà kọ́ máa ń jà káàkiri àwọn pòlíkùtù ọ̀gbọ́n náà máa ń jà káàkiri wọn lẹ́yìn máa ń jà káàkiri so once o dẹ̀ tún fi ó dàbí pé o lọ o lọ ọ ní pé o fẹ́ ọ ní kó wá bá mi jà a fẹ́ wá wà lórí ring ìjà ṣé o rò pé mo máa fi ọwọ́ kékeré mú ẹni ọwọ́ ńlá ni máa fi rà so that màá lè di winner gbogbo ẹ̀dẹ̀ mọ̀ pé scores lè máa ń wá láti kà scores ni to ba di dọ́là Okay, wo gbà tí ìyálájé ìyá ebony lips tí ó bẹ jà tó ṣe gbogbo ẹ̀ ìgbà àti end of the day ó padà wá fi video yẹn mọ̀ kẹ́ ẹ̀ ni fídíò ìyálájé yẹn ó padà wá fi mọ̀ kẹ́ ni má dẹ̀ gbàgbé pé ìwọ ni ìyálájé tẹ̀lé lọ tó jẹ́ pé tó bó ṣe láìkẹ́ tó yípo our friends then nígbà tí ìjà kékeré kan ṣẹlẹ̀ tó yẹ kẹ́ sẹ́tù we. Video yẹn lo padà wá fi bú ìyálájé ń bí wá ká ah, yeah this same video tó fi bú ẹ ló tó fi wá bẹ́ẹ̀ jà tí ó jẹ́ pé ọ̀hún gangan náà wìn ní ọ̀hún ló padà fi ló padà fi yí apá wọn síwájú ni àǹtí yẹn náà fi jókòó pé yéè ṣó ti rí bẹ́ẹ̀ yẹn so nílé ayé yìí nǹkan tí ẹ bá sọra yín dàlẹ́ máa fi ń búra yín lórí bíbá ó sì mọ̀ pé lórí bí kò sí ọ̀rẹ́ kò sí kò sí fáyẹ̀ ní seven days there is no permanent for an appointment ó wà níbi kan o tí ẹ bá mọ bó ṣe ṣe permanent ni ẹ̀yin pam lọ ẹ̀yin lẹ lọ fún yòó ní àdíjẹ ó lọ fi ó lọ bèṣù lọ́wọ́ ẹ̀fọ́ nìyẹn ìwọ tó wá bèṣù lọ́wọ́ ẹ̀fún táìmù tẹ́ṣù fẹ́ máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ wá sọ pé ẹ ti ń ṣe padà ó gbàgbé pé ó ti lọ bèṣù lọ́wọ́ ẹ̀ fún wọn ni kan tí mo máa sọ nìyẹn ẹ ti jọ ṣépè fúnra yín gbà tí kí ni ẹ ti ṣépè ṣépè ṣépè ẹ máa wá padà nǹkan tí wàhálà tẹ ṣe dàbí pé ẹ ní wàhálà wàhálà wàhálà ni because èpè tẹ bá ti ṣe yẹn jẹ́ kó dúró lórí ẹ dúró síwájú ara yín ẹ ti lọ fún yàn ládìí ó yá torí lágbájá mo ṣe má di ìwà fún ẹ ìgbà tí jẹ́ wá di nǹkan wá yí bìrò tó wà lọ bá àdí tó mú wá fún yẹn téṣù yẹn bá fẹ́ ṣe ìwọ lè ṣe yẹn máa padà sórí ẹ̀ èlú tó táwọn èèyàn mọ̀ lórí ayélujára yìí ẹ jẹ́ lọ ẹ lọ wá bẹ́ ṣe máa mọ̀ because ètò bá ti fún yàn ní èṣù jẹ ní wo táìmì ni òtò rí máa tó kó nbẹ táìmì kù díẹ̀ ọ̀rẹ́ mi three minutes break over thirty minutes mi nẹ̀ ní jẹun o ah oku four minutes yo Oku four minutes but no problem i'm still here Oku four minutes ó kù four minutes màá bẹ̀rẹ̀ iṣẹ́ ní tí bá ti bẹ̀rẹ̀ ní one thirty mo close ṣebí twelve thirty ni mo bẹ̀rẹ̀ chat mo one thirty okay bẹ́ẹ̀ oku four minutes just four minutes ló kù tí màá fi kú òun bíbá tó bá di lálẹ́ àmọ́ àṣírí àwa àṣírí ni mi fẹ́ lọ jẹun ní kàtìnì wọn yẹn mo ṣì gùn mo ṣe wá bí màá wá jókòó pé ẹ wá jókòó jàre tí bá bọ̀ tá a sẹ́ màá rí wọn tán wọn ikọ̀ tí mo ṣe láìpẹ́ ọ́fíìsì wa mọ̀ everybody máa ń lọ ní jẹ́jẹ́jẹ́jẹ́ ni mo ló mọ ṣe bíi pé let's thank God for our life tomorrow is Saturday mi kì í ṣiṣẹ́ saturday and sunday monday àdó ti bẹ̀rẹ̀ ṣe bọ̀ iṣẹ́ mi ṣiṣẹ́ ti jẹ́ pé tó máa ní mí lára ọlọ́run ọba kò kí n fèèyàn tiẹ̀ sílẹ̀ ìyẹn tó jẹ́ pé èmi gan máa ń pè ah kábíyèsí ẹ̀ ó kú iṣẹ́ ìyanu ọlọ́run máa ń ṣiṣẹ́ fún èèyàn bí inú wa bá ṣe rí ló ṣe máa ń fún wa níṣẹ́ ló ṣe máa ń gbé aláàánú kó wa ọlọ́run ló gba aláwo rẹ̀ kó wa so thank you everyone for watching me tó bá di lálẹ́